Hi beautiful people, we are currently at the mega launch and allocation of Aduni Resort. 600 square meter is selling for 10 million naira, 300 square meter is selling for 5 million naira and of course 150 square meter is selling for 2.5 million naira. All you need to do is make an initial deposit of 1 million naira and spread payments for three months without interest, six months with interest, and of course, one year with interest. orí mi ò erí mi ò erí mi ò erí mi ò ìkànnì ìmọ̀lọ́kan ọ̀kadà ọ̀kadà ọ̀dásíà ọ̀dásíà ọ̀dásíà ọ̀ ọmọ tí lọ gbé lómi dákun fóònù tó ń dún hello hello alo alo bá mọ́ rí hello bá mọ́ rí bó ni ẹ ti jí ẹ mọ̀ tètè jí yìí ó dáa náà tẹ tètè jí torí ẹ tètè sùn pọ̀ là ẹ tètè sùn lálẹ́ àná o aago tẹ bá mọ́ rí bá mọ́ rí bá mọ́ rí aago tẹ dé lálẹ́ òun ó ṣe é kú díẹ̀ káàtó o yín sòótọ́ fún yín o yín bá yín sòótọ́ ọ̀rọ̀ aago ńláńláńláńlá lẹnu wá ń wọlé ní ìsìn tẹ̀sí láyé létẹ láwọn ọmọ ọba mọ́ rí bẹ́ẹ̀ sì ti wọlé lálẹ́ òun níṣẹ́ ló dàbẹ́ ni wípé kínní ni mò ń ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún yín lẹ́ ń sorí bẹ́ẹ̀ lẹ́ ń sorí bẹ́ẹ̀ lẹ́ ń sorí bẹ́ẹ̀ àfìgbà tẹ́ ẹ jókòó sórí síà ká wí ká tó ni mo yìn bá yín sọ lọ ẹ ti sùn ọ̀dà mo ti ṣe gbogbo àlàyé fún yín o bàá mọ́ rí ẹ níbo ni mò ń jí lọ ẹ̀ẹ́dì rí mi lẹ́gbẹ̀ẹ́ yín mo ti bóde bá mo rí mo ti bóde mo ti bóde àjí múnámúná ni mo fi ṣe o ṣe bí n ṣàlàyé rẹ̀ fún yín lánàá bá mo rí ẹ mọ́ gbọ́ tèmi mọ́ tì ọ̀dà náà ẹ jẹ́ ṣàlàyé fún yín o bá mo rí ṣe é rí ṣe mo wí pé oṣù tó kọjá yìí oṣù November tó lọ yìí tó parí lánàá òde yìí èmi làjọ ṣẹ̀sìn pé mò ń bá wọn dájọ́ bójú ojí ni èmi làjọ kan o èmi làjọ kan o wọ́n sì kájọ fún mi èmi làjọ kan lánàá wọ́n ti kájọ fún mi bọ́n ṣe kájọ fún mi báyìí tí ń dé sọ lánàá ní ìyá náà ìmọ̀ ló ní ló sáré wá bá mi lónìí ìyàmọ́rí ìyàmọ́rí mo ti ẹ̀ síbẹ̀ ní pé nǹkan ṣẹlẹ̀ ni lónìí rárá o lónìí ṣé mo ti gbọ́ nípa ọ̀dàsíà mo léwo níjọ́ ọ̀dàsíà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí kí kí kí náà ń pè lọ́dàsíà ó ní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ ni o ó ní wọ́n a máa ta ilẹ̀ wọ́n a máa ta ilé tó bá ra tó bá ra lé lọ́wọ́ tó bá ra lẹ̀ lọ́wọ́ wọn o lè fún wọn lówó kí wọ́n bá ọkọ́ lé wọ́n bá ọkọ̀ tí ò ní sí rádaràda àwọn èyí bá yàn kọ́lé tó jẹ́ wípé sìmẹ́ǹtì kìkìdá yanrìn àti kíní ni wọ́n mọ̀ fi ṣe búlọ́ọ̀kù rẹ̀ wọ́n lo sìmẹ́ǹtì tó ń gbé sìmẹ́ǹtì to yanrantí blọ́ọ̀kì to mú sìmẹ́ǹtì dandandan báyìí ni gbogbo tó bá ilé tó bá gbogbo èèyàn kan báyìí rí gídíndíndíndíndín ni kò sẹ́ni tó sọ pé bóò ni báwo ló ṣe ṣe à wọ́n dúpẹ́ ni wọ́n á tún máa fún wọn lẹ́bùn à mo ní tó báwọn tó báwọn ni bó ṣe wá sọ fún mi bẹ́ẹ̀ mo ní ọ̀dà náà jọ́ torí ọlọ́run bá ń gba àdírẹ́sì o kó sì bá ń gba tẹlifóònù nọ́mbà bí ń yá sọ̀rọ̀ ó ní mo ṣe yá tètè sọ bí n ṣe gba àjọun lánàá báyìí ilé ìsùnmọ́jú bá mo rí ṣe ní ṣe bíbẹ́ ni kí ti dé ọ̀dà síà kí ti dé òde síà kí ti dé òde síà kí ti dé òde síà kí ti lọ dowó ńlẹ̀ èmi náà lọ nílé kó fún wọn ilé ìrè lọ fi ra plọ́ọ̀tì ilẹ̀ kan bá mọ́ rí bá mọ́ rí ìrè fi ra lẹ̀ ní kódà gan tí n bá ti ná kọ rìsíìtì fún mi torí ìfi orúkọ mọ́rí ní fi rà ìforúkọ rẹ̀ àtorúkọ mi rà orúkọ mọ́rí ní fi rà bẹ́ẹ̀ ni o ẹ sì tún wá gbọ́ wọ́n mọ̀ ń ṣe promo àní oh, nǹkan tọrọ ẹ̀mí sọ fún tí ilé ìsúnú ni wọ́n ṣe promo wọ́n ń ṣe one year anniversary promo wọ́n mọ̀ nílẹ̀ káàkiri káàkiri ní Lagos State wọ́n nílẹ̀ ní Ẹ̀pẹ́ ní Ìkòròdú ilé ilẹ̀ ilé gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ ní Kétu gan pàápàá wọ́n nílẹ̀ ń bẹ tààràtààrà lọ gbogbo rẹ̀ ni wọ́n ṣe promo mo sì ti sọ fún ọ bàmọ́ rí sórí bí ìyá nàìbá bó ṣe ṣàlàyé ọ̀gá ilé iṣẹ́ pátápátá ló gbé ló bá sọ̀rọ̀